jákọ́bù orí kẹrin. níbo ni ogun ti wá níbo ni ìjà sì ti wá láàrin yín láti inú èyí akọ láti inú ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín tí ń jagun nínú àwọn ẹ̀yà ara yín ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní ẹ̀yin ń pa ẹ sì ń ṣe ìlara ẹ kò sì lè ní ẹ̀yin ń jà ẹ̀yin sì ń jagun ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè ẹ̀yin béèrè ẹ kò sì rí gbà nítorí tí ẹ̀yin sì béèrè kí ẹ̀yin kí ó lè lò ó fún ìfẹ́kùfẹ́ ara yín ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ẹ kò mọ̀ pé ìbárí ayé ìsọ̀tọ̀ ọlọ́run ni nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá ọlọ́run ẹ̀yin ṣe bí ìwé mímọ́ sọ lásán pé ẹ̀mí tí ó fi sínú wa ń jowú gidigidi lórí wa ṣùgbọ́n ń fúnni ní oore ọ̀fẹ́ sí i nítorí náà ni ó ṣe wípé ọlọ́run kọ ojú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọ ojú ìjà sí èṣù òun ó sì ṣákò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wí ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ẹ sì ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyèméjì kí inú yín kí ó bàjẹ́ kí ẹ sì gbàwẹ̀ kí ẹ sì máa sọkún ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀ àti ayọ̀ yín kí ó di ìkáàánú ẹ rẹ ara yín sílẹ̀ níwájú olúwa ó sì gbé yín ga ará ẹ má ṣe sọ̀rọ̀ ibi sí ara yín ẹni tí ó bá ń sọ̀rọ̀ ibi sí arákùnrin rẹ̀ tí ó sì ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́ ó ń sọ̀rọ̀ ibi sí òfin ó sì ń dá òfin lẹ́jọ́ ṣùgbọ́n bí ìwọ bá ń dá òfin lẹ́jọ́ ìwọ kì í ṣe olùṣe òfin bí kò ṣe onídàájọ́ olófin àti onídàájọ́ kan ṣoṣo ní bẹ àní ẹni tí ó lè gbàlà tí ó sì lè parun ṣùgbọ́n ta ni ìwọ tí ń dá ẹnìkejì rẹ lẹ́jọ́ ẹ wá nísinsìnyí ẹ̀yin tí ń wí pé lónìí tàbí lọ́la a ó lọ sí ìlú báyìí a ó sì ṣe ọdún kan níbẹ̀ a ó sì ṣòwò a ó sì jèrè nígbà tí ẹ̀yin kò mọ ohun tí yóò wù lọ́la kí ni ẹ̀mí yín ikú kùsà níyìn tí ó hàn nígbà díẹ̀ lẹ́yìn náà a sì túká lọ èyí tí ẹ bá fi wípé bí olúwa bá fẹ́ àwa ó wà láàyè a ó sì ṣe èyí tàbí èyí nì ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin ń ṣe fẹ́fẹ́ nínú ìfanu yín gbogbo orú ìṣefẹ́fẹ́ bẹ́ẹ̀ ibi ni nítorí náà ẹni tí ó bá mọ rere ṣe tí kò sì ṣe ẹ̀ṣẹ̀ ni fún un.